létí pẹ̀lú bàtà sanitì ni tọ́ba ń bínú. she yani mi be fini movie ẹ máa wo kan tó máa ṣẹlẹ̀ yóò máa dàbí movie ó wọ fàṣàṣì kò dẹ̀ ń ṣe àṣì nǹkan tó gbé sẹ́yìn mà ló wà káṣì kí ló dé tó fẹ́ máa bú mi kí ló dé tó yàkà ọlọ́mọge bá mi jó òdìdé lórí àga ọmọ pupa wo nìyẹn nìkan náà yẹn wá náà iṣẹ́ ló ṣe dá ṣe owó ò ṣe dá wọ́n lè pe wá bàbá tó rá wa lọ́balọ́ba jóbi olówó má dẹ̀ lọ́ máa jóbi tálákà. kíkà. Eleman so. Okoko Have you ever been in love with a singer? singer. Your love upon my heart like fire. fire. You play my heart, baby, like will be till you pass Your love will, love will be till you pass Your love will, love will be till you pass Your love will, love will be till you pass Go, go, go. back for your nigga. didn't make me to ask her, baby, will you be my lover? Monica, oh, Monica, see your back for your nigga. Oh. You did not make me to ask her, baby, will you be my lover? Baby, let me protect your back, man. protect your back, man. protect, protect, protect your back. I gotta fight for your love, no. fight for your love, no. fight for your, fight for your, fight for your love. No. Love, love, oh, physical person. Your love will, love will beat to you passing. Your love will, love will beat you passing. Your love will, love will be you passing. back again. Say, baby girl, your love upon me like flame. Protect calma, me come back again. Tell me what I want, tell me what I want. Burn them down, Rastafari, can the what I want. Tell them I come back, make you can tell that one. Rotate, calma, sing so. Tell me what I want, tell me what I want. Oh, na na na, yeah. Love, love, will beats you passing. Your love, love, will beats you passing. Your love, love, will beats you passing. Yo lovo, lovo Pizza Q Ho ho ho yo Suspect you by minutes. 30 up on the Ama hizo kama mbele Chukua gazi gagi. Chukua gazi gagi. Naja kisi fasale ni medi convertible magana chukua gazi gagi. Naja kisi tukulukwa na Detroit magana chukua gazi gagi. Ili chukua gazi gagi. 30 chukua gazi gagi. Chukua gazi gagi.

올리사 때 몸만 누마 분야 문건 나를 penny I'm getting this pity 에კვ에კვ에게 꿰나타 누뚜 꿰레 by the time I get my 맘에 부가지 매 바빠 페라리 문에 무지와거 블루저 벨라발론 분야 해탑 가말로 나 죽고하거 지금 아코 체나 디게 카네 부바 엘레 죽고하거 지거기 나 옆에 샤파 쉐미 데 노다 마이 vibe in the mind I'm on booty I close the career 하노스 나 라바 저 쇼페 키리아 타고 누파 아마럼 단고 때모 단다타 마나 하포 나 벽가 시페 오카운에 츠나냐 시웨컴 도카바 내 불티스피레이션 나 커버 이 소소 문안

fulfill my mission. They say I can confidence, give me desire. I praise my God every time, but you for his blessing, even when I do choir. Muramoto, calling me many, many collabo people feeling me. too Chuku, I go see you, do they follow me. I can never tire to do what better than me. Papa God has me on the job, Papa give me the rest of the love. Anybody will want to give from me. Papa want to give you go kung fu. I thank, God, thank you, thank you Jehovah, Eshogane. I sign, I sign you to be my defender, Chukwagose. I define, well, well, okay, boss, God, no, they fear. Ujariku. follow them. Hey, other, and so me let people they ask me the reason why they happy. I tell them say nah, Baba go make me happy because they give me everything where I need to go. But in quarter, they want me do money. Chukwu agazigogi, Chukwu agazigogi. Nezia kisi fasali ni meri convertible magana Chukwu agazigogi. Nezia kisi tukulukwa na dichuon magana Chukwu agazigogi. Ili Chukwu agazigogi, Ili Chukwu agazigogi. chukwu agọzigo gogi, chukwu agọzigo gogi, nezia kisi isi fasalụ n'ime dị convertible maka na chukwu agọzigo gị n'ezie ka isi tukwulukwa na dịchon maka na chukwu agọzigo gị ili chukwu agọzigo gogi, ili chukwu agọzigo gogi, chukwu agọzigo gogi, chukwu agọzigo gị ili chukwu agọzigo must to dance is yo. Africa must to groove is yo. Fiesta, together, calypso. Si quiero, si quiero. Baby, to touch is allowed. To tap current is allowed. If you dey feel my body. and grab the body. Pia, come nearer. Pia, leave Annabella. Pia, never come nearer. Food is ready, oh Pia, come nearer. Pia, leave Angelina. Pia, never come nearer. Food is ready, oh hey. Rico. Now there we meet for dance floor. Hey, says me dance like an African. Of course, we am an African. The way we give them the robo, make them to spending mumbo. Oh la la la la la la the pop. Put my liquor in a makeup. Wanna take you down to the top. Soon you gonna jump in and stop. Baby, two touches allowed. Two tap current is allowed. If you don't feel up and grab the body. Bia, come nearer. Bia, leave Annabella. Bia, never come nearer. Food is ready, oh Bia, come nearer. Bia, leave Angelina. Bia, never come nearer. Food is ready, oh hey. jabba. Yeah, devotion jabba. They say, take it, roll it, shake it, soak it. Tango, samba, zango, zanga. Hey, hey, hey, hey. Says me dance like an African. Of course, I am an African. The way me give give 'em the rope think I'm too splendid, mama La la la la la la lollipop Put my liquor in a makeup I wanna take you down to the top Soon you going to come gun me down to Pia, come near Pia, be Pia, never come near Food is ready, oh be Pia Come near Pia, be Pia, never come near Food is ready, oh a chub. I look for a nice thing to rub. The melanated type that must drink a red stripe. You think I give him no fictional character from Comic Con, Brooklyn born, but my father rests in a barbican. Mojo asked me to rock true. I said, I'll do anything for you. Them father tune for all who didn't assume. Grammy winners, reggae nights, So boom. Reggae night. Physically last. A man, and name me John, make me fly like the wings in the sky, alright. Reggae night. Reggae night. dance on the beach while the tune them connect. Fire sign and the moonlight. Reggae music, it has set the mood right. So kick it off if your shoes tight. Bungee gully, we rock it all Put your wings up up in the air. All my guys, we don't kid and play. All my boys, they want it all day. Sweet reggae music, we like it all day. Put your fingers up in the air. All my people want it all day. DJ, put it on the replay. Sweet reggae music, we like it all day yeah. Reggae. lọ jóbi olè. Wọ́n bá wí níbí. wanna groove. Ah, I go to follow you, go do everything that you wanna do. I, ah, I tell you, make you don't go. You tell me, say you won't go. Ah, you wanna leave me solo, and then you leaving everything for my condo. Child. Oh my god, the girl you get, I'm front and back, you. Eh. I, mm-hmm, share you know, now me, they give you back to back, you. Eh. Make you give it to me, give it to me. I rub a dub style, eh. say make you give me rub a dub style. Eh love, but you won't follow on my journey they go. Kiri bum bum ting I'ma get kiri bum bum ting bum bum ting. You know not only you that I am wanting. I beg you kiri bum bum ting bum bum ting, yeah. My love, okweke, my love, okweke, ejo Malo, love, okweke, my love, mm, malo, mm-hmm. love, okweke, my love, okweke, ejo my love, okweke my love. chop chopper, chop kiss yo. Opeke, opeke, opeke. Take the, take the, take the ring yo. Opeke, aye. Why you go the phone for me? Aye. Why you go the lie for me? Aye. Opeke, why you go the run for me? Shebi, you want to battle sharp guy to die for you? Aye. Aroba dove style. Say make you give me a aroba dove style. mm Oh no, but you won't follow on my journey they go. Kili bum bunting, ting bum bum ting. Omo get kili bum bunting, bum bum You know now only you that I am wanting. I beg you kili bum bunting, ting bum bum Yeah, my love, look wicked. Eh? òpèké ẹjọ máa lọ òpèké máa lọ mm-hmm. máa lọ òpèké máa lọ òpèké ẹjọ máa lọ da da da. ẹjọ máa lọ mami ẹjọ máa lọ ó da da. yíyá dantí dandandan. Arobadop style, eh? say make you give me Arobadop style. Eh? Oh no, but you won't follow on my journey they go. Kiri bum bum ting bum bum ting, omoge kiri bum bum ting bum bum ting. You know now only you that I am wanting. I beg you kiri bum bum ting bum bum ting, yeah. My love, okweke, malo, love, okweke, ejo malo, love, okweke, my love, mm, mm-hmm. malo, love, okweke, my love, okweke, ejo my love, okweke my love. Mm. Chain on the beat though. Bracket in there. Hey. Okay. Big stuff. Cause it's all we are get yes. Baby, not ten over ten you know I swear, no, see you know I swear. No, don't don't be stingy, baby girl come closer. Little mama, I just wanna know ya. Baby, just please come over, yeah. You have to get, I like that, like that. Feeling shy now, I know that. The way you make your body go, like that. Girl, them Jisoo rules, they now you I want Mari, take it to mommy. Shade know they doubt me, believe me. Take it to Gazi, Shade show me I said now you I want marry. Take Shade. Take it, take it to mommy. Shade, Shade know they doubt me. Shade, baby show me Shade, Shade. Baby, I want you to know. Say I want you. Yeah. Baby, I want you to know. Say I Cause it's all we I get. Girls, it make me to buy you a best. best. Baby, no pretense. You know I swear. Cause it's all we I get. Girls, baby, not 10 over 10. You know I swear. No, See, you know I swear. You Baby, I want you to know. Say, I want you. Yes. Baby, I want you to know Say I need you. I said now you I want marry. Take it to mommy. Shade know they doubt me. Believe me. Take it to Brazil. Shade show me. I said now you I want marry. Take it Take it, take it to mommy. Shade. Shade know they doubt me. Shade. Baby show me. Shade. Shade. She look at that you the best. Girl I just say no regrets. Yeah. Make her the buy you the best. Shade girl make her buy you the best. Yeah make I buy you the best. Girl, I just no Hey, make I buy you the best. Try to get, buy you the best. Yeah, chill. Cause it's love I get. Girl, it make me to buy you a best. best. Baby, no pretense. You know I swear. Cause it's love I get. Girl, baby, not ten over ten. You know I swear. No, See, you know I swear. You know. Uh, make I buy you a best. Shut it make I buy you a best. Shawty, that's why say no regrets. Shawty, make I buy you the best. Shawty, girl, make us more cigarettes. Shawty, she make I buy you the best. Shawty, girl, make I buy you the best. Shawty, she make I buy you the best. Shawty, she. XL drama, e retro mix. Yeah, okay. Shady business. Yeah, yeah, yeah. Where you? <laughs> I got it. Ah, okay. malam sallah ya isa ga yawo mama da baba special day to remember saya mana kayan sallah malam sallah ya iso tunawa mama da baba special day to remember za mu ci abincin sallah sallah sallah za mu ci namu sallah sallah sallah a ba mu nama sallah sallah sallah za mu ci namu sallah sallah sallah jama'a barka da sallah barka da sallah godiya ga Allah This year everything daidai. Wallahi tabarkalla. Ko ina murna sallah. Na fita yawa salla Yau za a taka hankula. An saka kayan salla Ga 'yan mata sun yi kwalliya. Hadiza Khadija da Sadiya. Fara'a wani kungiya. Murmushi ana dariya. To mun faso a tinki. Spending wani minti. Pop it up Pepsi. ba ruwan mu da shanti malam sallah ya iso ga yawa mama da baba special day to remember saya mana kayan sallah malam sallah ya iso ga yawa mama da baba special day to remember za mu ci abincin sallah sallah sallah za mu ci nama sallah sallah sallah a ba mu namu sallah sallah sallah za mu ci namu sallah sallah sallah jama'a bakar sallah wallahi komai daidai albarkacin ibada wanda bai da shi ya gode wanda ke da shi ya bada alive, ya tsara lada steady we climbing the ladder got ga shadda na da tsada feeling like sarki a fada malam salla ya iso ga mama da baba special day to remember saya mana kayan salla, malam salla ya iso ga mama da baba special day to remember za mu ci abincin salla, sallah sallah za mu ci namu salla, salla, salla abama na masalla sallah sallah na mutu na masalla Tona odogu ifolingo melubi Mama, right here on Fresh FM, Fresh FM. 105.9. Stay, stay, stay. Let's go. Every once in a great while, there's a seismic shift in the world of entertainment. A moment where talent, technology, and innovation combine to change the game forever. You're about to witness unrivaled turntablism, knowledge, and sheer passion. Ladies and gentlemen, please welcome. People's Choice, DJ New. imagine a world. A world filled only with filthy bass, tantric transitions, and dirty Dutch drops. A world where the existence of one man and one machine will beg only one question. Are you, not entertained? Are you not entertained? This summer, prepare yourselves for an epic journey that begins with just one downbeat and lives on for eternity. But tonight, we die in hell! From the creator of the most colossal parties of the year and the producer of the sickest beats you'll ever hear, we present DJ New. This is not your father's music mix. This is a whole new dimension of DJ entertainment. Dropping digital domination like you've never heard before. Your total music experience starts now with People's Choice DJ New. Anyone to be?

wait until I jump up on it. Got the big, big booty with the cushion on it. Got the pretty, pretty face with no makeup on it. Lady Ma said, no to mercy. I said, baby, go easy. The way your back got be move. goli makpade? She say, how many goli makpade? Me tell her say, many many goli makpade on the dancehall. hall. Goli makpade, see, girl I like the way that your booty shake. When you put it on me, then meditate. See the things that you do scatter my brain. Baby, give it to me, me I can't wait. Oh, oh Lord, have mercy, mercy, mercy. See them girls, them are sexy, sexy, sexy. All them wanna follow me Tarif me bite from the counter. Style a style, all the style when me giving me. Why you say go easy when me bad up the rhythm? Oh gosh, what a thing. Can manage the pressure when me wind up on him. Physically, physically, physically fit. Lock him down from the start, I'm not even finished. ní Peter. Peter wo. Peter kan ni. tètè dáhùn. ẹ kò tètè kò tètè. ó ní tipa tipa ó ní zaa. tipa kì àbí peter. peter ni ah. ó wá dọ́dọ̀ mi mo ní tipa tó kẹrù. jókòó kí mo ní tipa tó kẹrù. wọ́n ní kọ́ gbàlódé wa ni. ẹ̀wọ́ nù wọn. were you asked to gbàlódé wa. mo ti mọ yẹ́bọ̀ èmi ti mọ mo ti mọ. kọ́ ọmọ wo ibi bí ìgbà tó wà ní lecture theatre ń wo ibi. Hmm. Ah! Hmm. mo sun hòtẹ́ẹ̀lì láyé mi wọ́n sì gé ọ̀sẹ̀ sí méjì fún mi. onírísìn. mo ṣe wọ hòtẹ́ẹ̀lì yẹn báyìí mo wá ní ẹ dákun ńkọ́ wọ́n ní one thirty six ń lò lọ́wọ́ mo tọ́ bá lò tán. wọ́n á bá yín mu wá wọ́n á yákẹ́ lẹ́ nífò. èmi fẹ́ lomi gbóná wọ́n á tan yìí ta pé kómi lè bá gbóná kí n lò ó ẹ̀ẹ̀kan náà bá mọ́kọ̀ pa kan pariwo yéé ayé òun o ayé òun o mú gbà kí wàá ló ṣẹlẹ̀ láyé ọ̀rọ̀ gidigidi jáde má jáde àṣé yíta tèmi ní kọ̀ǹtró ṣáwà tì. kò expect you mi gbóná. ó bó tòrótòró. o ti tí ì homi sí rírí kó fẹ́ ṣí omi kó ṣe mistake sí gbígbóná. Ah, ìyẹn tiẹ̀ dà ìyẹn dà mo ti mo mo ti wọ hòtẹ́ẹ̀lì rí tí mo béèrè remote control wọn ní ọ wà ní ọdọ receptionist <laughs> mo ní kí ló dé. ìyẹn tẹ̀ sí dáa ó ní remote kan ṣoṣo receptionist ló ń control gbogbo television. n tó bá ń wò ní gbogbo yín ó wò. n tó bá gbé sí ní gbogbo yín á wò. mo hmm. á ní ọba fẹ́ wo bọ́ọ̀lù Chelsea olóhùn ọ̀ láìkí Chelsea o Arsenal irọ́ ó ní Yorùbá ó ní Yorùbá movie lówó. African Magic. <laughs> o sì lè bínú jáde. ojúmọ́ ah, ah. Ah, àní mo sùn tẹ́ẹ̀lì kan. <laughs> láyìíká hmm? iṣẹ́ ìmọ̀ làgbà. ní sùúrù mo sùn tẹ́ẹ̀lì kan nàbà wà channel one India channel two India channel three India mm-hmm. channel four Chinese channel five Chinese channel ah kò sí yorùbá kankan bẹ́ẹ̀ ni ní channel Nigeria. wọn ní NTA nìkan ló nìkan ló gbé. nìkan ló gbé. ọ̀tán bó ni nta wá wà wọ́n ní ẹ kí n bá yín wò ní reception. nta rẹ wà reception wọ́n ṣe bọ́ mu wá ni. Ah, ọlọ́run. nígbà tí mo ti kọ́kọ́ wo hòtẹ́ẹ̀lì kan tó ti ní four five ah, ni mo ń wò pé ṣé mi ti ṣe hòtẹ́ẹ̀lì mọ́ ah, báyìí. àwọn ohun àwọn. four five. tí o fẹ́ sùn mọ́jú ni. mo fẹ́ sùn mọ́jú ni mo ní amúní ẹtì ní intercom wọ́n láwọn ní àṣé òṣìṣẹ́ èmi ọmọ. <laughs> most hotel tó bá dé ní ìsìn mm. intercom bẹ̀ wọ́n fi decorate. èmi wá gbé báyìí kò tiẹ̀ dún kankan kò ní tóun máa lọ sí ọ̀dọ̀ receptionist mo ní intercom tẹ sọ pé ìṣẹ́lẹ̀kùn òṣìṣẹ́ ò ní à kò lè ṣiṣẹ́ oní kò lè ṣiṣẹ́ onítẹ̀yìn gùn rí pé kò sí wáyà tó connect mọ́ ni. mo wò díẹ̀ lóòótọ́. èmi ò wò díẹ̀ ó ní kí lẹ fẹ́ mo ní bíi drinks ni àtúnjẹ ó ní chef lójókòó ẹ gba nọ́mbà rẹ̀ kẹ́ mọ communicate láti. <laughs> ẹgba nọ́mbà rẹ kẹ mọ kọmi. bẹtẹ ti ń check in ló sọ pé ẹgba nọ́mbà mi in case tẹ bá máa need anything. ẹni ọmọ dín mu wá wò pé kí n gba nọ́mbà ẹ bá wò. in case tẹ bá máa need anything. mo wò pé kí n gba nọ́mbà ẹ bá wò ìyẹn wà ní chef nù lórí àwọn aláṣẹbí ẹgba nọ́mbà rẹ gbogbo ń tẹ bá nínú. aládò tẹ ẹ kan <laughs> iná bá lọ. dúró dúró dúró dúró tó kọ́tàn jẹ́ ní wọ́n tán jẹ́ máa ní. Saheed Saheed lọ béèrè pé kí ló ṣẹlẹ̀. rárá mo ní jẹ́ kí n wọṣọ jẹ́ kí n bọ́ tàwùrù ìpọ̀ n bá wọṣọ n bá bọ́ làbá bọ́ sí faranda. Hmm. ẹ tán jẹ́ nẹ̀yìn pípù yìí wọ́n ní wọ́n ti ń tàn látàárọ̀ kò tàn ni ah. kí ló dé wọ́n ní dísù ni pé wọ́n máa ń wá ìnẹ̀ ni wọ́n ní. àbẹ́yìn ló tra ẹ̀kẹ́ bá wá ìnẹ̀. àbí dírábà <laughs> <laughs> wọ́n ní rọ o rárá o. gbogbo wa láàjọ jà láàjọ gbádùn ẹ. o ti wà lótẹ́ẹ̀lì rí kán múná lọ mo wá rán expect kan tan jen ngbà wọn á tan jen mo kàn rí pé iná nìkan ló tan èsì ọ̀tàn mọ́. ah ó pọ̀ bẹ́ẹ̀. mo wá jáde mo ní ah èsì mi ò ṣiṣẹ́ mọ́ ni ìrọ̀ orí small jen la orí small jen la wa bẹ́ẹ̀ sì faramọ́ nu tí lè mọ́ àbí kí sílé ń fa àwọn ọkọ máa gbọ́ yọkí yọkí yọkí yọkí. Ah, àwọn sílé fún. tó bá ti increase ẹ bí ó ṣe yọkí yọkí yọkí yọkí yọkí yọkí yọkí yọkí yọkí bí ó ṣe dún mọ́júmọ́. ilé kan tí bàbá mi àti ìyá mi gbà lódò ọba mo sì kéré ńgbà yẹn tí ìbẹ̀rẹ̀ st louis fáànù yẹn ni ó jẹ́ ká mọ̀ pé náà ti dé òun náà ni ó jẹ́ ká mọ̀ pé náà ti lọ kò ní control. iná adébálẹ̀ nù. ọmọ gbọ́ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ yẹgẹ. yóò máa fẹ́ burúkú sinaba sinaba kọ yẹgẹ yẹgẹ iná ti lọ. ẹ bá kó pépà sórí tẹ́lú yóò fẹ́ gbogbo ẹ̀dá lórí fáànù tí mo ń fẹ́ mi sábẹ́ bẹ́ẹ̀ di. irú àwọn fáànù tó jẹ́ kí Sunday pàdánù nǹkan méjì nìyí. Sunday wo. Sunday kan náà ni ó pàdánù nǹkan méjì nílé olóṣù níbi tó ti ń bọ́ aṣọ rẹ̀. Sunday pàdánù ìka rẹ̀ méjì nílé olóṣó níbi tó ti ń bọ́ aṣọ rẹ̀ ó sì náwó sókè báyìí ó náwó sókè nílé èèyàn kálílúyà choice. njọ kan a a treat àwọn àkòrí inú ìwé àwọn àwọn ìwé ìròyìn Yorùbá tí wọ́n máa ń polówó wọn ọjọ́ ọjọ́ ti yẹ ń bọ̀ lọ́tọ̀ bí ẹran tí ibi ọ̀pọ̀ bọ́ gbọ́bọ̀ gbọ̀gbẹ́ òfìrí ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ́nu. ìtumọ̀ ọ̀pọ̀bọ bọ́bọ̀ bọ̀gbẹ́ gbẹ́ ọ̀bọ hmm. bọ̀bọ lẹ́nu hmm. ó ẹ mọ̀ pé ara ìwé tẹ kà nìyẹn. ara ìwé tó kà ni. àwọn ìwé tẹ fi ṣe báyìí. ìwọ tó ìwé tó kà ni. bí kan gbà ẹ noec lèmi kà. Hmm, noec ni mr a trader. mr trader. mr ali ali ni. sali bàkóló ní bíọ́lá tó káwọn ọmọ rẹ̀ kiri tẹ́ tábù. tó kó eru tó fi ṣe ṣúgà. àlínú àlí àǹdí ẹ̀ǹjẹ. àlí àǹdí ẹ̀ǹjẹ. mo ti mọ mo ti mọ yẹ́rọ èmi ti mọ. ọ̀hẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tá à ń sọ lọ́jà rí ilé ìtura ìgbàlódé. ó kọjá rárá ó sì polówó hòtẹ́ẹ̀lì kan. Ah, kí ló ń sọ yìí labasẹ́nsì tán labasẹ́nsì tán níbi ọdún máa ń pariwo ibẹ̀ la máa sùn Ah, ah. ọ̀gá ẹja mọ̀ lọ́bẹ̀ mo ní mo ní ẹ̀ eh, sáà ní tẹ́ báyìí Abíọ́dún ní rọ́ àlè tẹ́ sẹ́mi kì í wádùn àti ẹ̀ ní. gbàrà táwọn nu yàrá tá a kọ́kọ́ wọ̀ làwọn eku méjì kan tù dá orí bẹ́ẹ̀dì mi ni wọ́n ti ń sunrun ọmọ. orí bẹ́ẹ̀dì tó sanwó ẹ̀. mo ní ah, mo ní mo rékú nísìn ẹni ẹni ẹ ẹ lè má rékú. oríṣiríṣi ló wà ní hòtẹ́ẹ̀ àwọn hòtẹ́ẹ̀ kan wà tó jẹ́ pé ẹ lè má rékú bedsheet náà ni wàá fi bora. ààyè wà àwọn hòtẹ́ẹ̀lì kan àti pé bẹ́ẹ̀dì wọn ó sì bó sùn sórí pákó ni orí tí wọ́n sọ fún ẹ pé ẹjọ ẹ wọ́n ní ẹjọ tẹ́ bá fẹ́ lo bẹ́ẹ̀dì yẹn ẹ rọra o <laughs> àwọn ti sọ pé ẹ rọra o. wọ́n ti mọ̀ pé wọ́n kẹ́ wọ́n bọ̀ kẹ́ ẹ lẹ̀ mo pọ́ùn mi ti sùn lórí ìkan rí. pàmò ló yá ó yá dídìde tó ní kò ń dìde báyìí ọ̀pọ̀ gẹ̀rẹ̀rẹ̀rẹ̀ apá bí iyọ̀ apá bí iyọ̀ láyé ká ọbí ibi òkè orí ibẹ̀ ni bá jì sínú matrasi bá jì sínú bẹ̀. mo sọ hòtẹ́ẹ̀lì kan nínú kan tí mi ò gbọ́dọ̀ dá. ẹ̀yin mélòó lẹ sùn nìkan náà tọ́lẹ̀tì rẹ̀ ń da mi ni. èwo tọ́lẹ̀tì rẹ̀ bá a ṣe flọ́ọ̀sì báyìí omi kan ìyá nìyà. ìyẹn tẹ̀ sí dáa. gbogbo ìyá lomi ń tàn wá wa ah. níta. ìyẹn dáa o ti sùn òtẹ́ẹ̀lì. àwọn omi yẹn àbí. o sùn òtẹ́ẹ̀lì. èè wọ́n ti ń ṣe láti jẹta ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ mú pákà níbí. kẹ ẹ mọ gbọn. kẹ ẹ mọ gbọn pa. tí ó bá ti di ìdájí ọ̀la màá sọ̀rọ̀ yín fún mánéjà wọ́n dá one five padà lọ. àní ló tẹ́ ẹ̀ gan. <laughs> ilẹ̀ ti wá fẹ́ mọ́ wọ́n á ní kí n tiẹ̀ bomi sára kí ká tó máa lọ wọ́n wo ra tówẹ̀ ò sí ń bì. irọ́ owó àyàrá kejì. rárá wọ́n ló wà ń bẹ̀ mo ní kò sí tówẹ̀ ń bí sẹ̀ wọ́n ló wà ń bẹ̀ mo ní kò sí ń bí ó dà ẹ ní kí receptionist wá wá ó ní ẹ̀yin lẹ̀ wó lẹ̀ àṣẹ wọn fi dá omi dúró kọ́ńbà kọ́ńbà aṣọ wọ́n rò lù ẹ̀ sílẹ̀ lẹ̀. ṣé òun náà ló wà á fi nura ni. wọ́n náà máa ń lò wọ́n fi dá omi dúró kó mọ́ bá a ṣàn wá. wọ́n ní èmi ni mi wọlé pé. ọmọ. òtẹ́ ẹ̀kan náà ni dáwà yíṣùn tó ti kó dùn aláboyún wa ní mọ́tò. láti ẹ̀já sọ̀rọ̀ dùn yẹn. tó burú jù ń bẹ ni ifo ìfọ̀ alámìkọlọ. Ah, ah, títọ̀dọ̀ ẹ ló ń sọ yẹn. èyí lánàá tí ká lọ síbi oúnjẹ wọn. èyí lánàá ń kọ́ lọ mọ́mọ́ lẹ́yìn ká làwọn kan nírọ́ o ẹ gbọ́dọ̀ gbóúnjẹ wá láti ta ah. o. tẹ́ bá gbóúnjẹ wá wọn ní jẹ́ kẹ́ wọlé ẹ̀ ní chẹ́kì. ẹ gbọ́dọ̀ gbóúnjẹ wá láti ta o. ọ̀dà ẹ fún wa ní pando yam pando yam àti ẹ̀fọ́ rírò nígbà tí wọ́n gbé dé àfi bí ìpèsè àwọn mọ̀mọ́ ẹ̀fọ́ wà lápá àbí kan omi lọ lọ́tọ̀ omi lọ lọ́ba ẹ̀fọ́ lọ lọ́tọ̀ láì ṣe gbúre ẹ̀gúsí wà wà láàrin ó dá dúró sọwọ́ báyìí àbí ìgbà téèyàn dé eru òríru tí wọ́n dé rí yóò dùn ó bí ẹyin. oh my days mo ní mo wá bẹ̀rẹ̀ mo ní mi ò béèrè ẹbọ lọ́wọ́ yìí <laughs> mo ní kẹ́ ẹ fún mi ní pọ́ńdó yàmọ̀ tẹ̀mọ́ wọ́n ní ẹ òun náà ni wọ́n bú àmú ní ah, ah, mo fẹ́ mọ ẹni tó ṣe bẹ̀ yìí ah, wọ́n lòun ní best cook wọ́n ní kò tí ì rírú ẹ̀ rí. hòtẹ́ẹ̀lì <laughs> kan wà tí mo sùn lẹ́kọ̀ọ́ ẹ fún mi ní pando yà mo níṣẹ́ ní stockfish wọ́n làwọn ní ẹ ní goat meat wọ́n làwọn ní ẹ ní ìtinú ẹran wọ́n làwọn ní ẹ jẹ́ kó jẹ́ goat meat hmm. àti hmm. ẹ ní bí àpọ̀n wọ́n ní wọ́n náà ṣẹ̀ṣẹ̀ sí ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ni. ìwọ wá wò pé kò ah, fi pọ́ńdò lo àpọ̀n. kí n fi pọ́ńdò yẹn kí n fi lo àpọ̀n. kí goat meat wá. èmi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ plate tán ni ó ti rẹ̀ mí. Ah. mo bá ń dúró. mo ní ìnáná many minutes. wọ́n ní thirty minutes time. wọ́n ní thirty minutes time. ẹ wọ́n ṣe sọnù. Hmm. thirty minutes pé mo po. o sùn kó tún jí. jí kẹ mi ò ah. sùn o mo po ìjọba mi sọ fún wọn pé mo ṣì ń dúró. thirty minutes ti kọjá o forty five hmm. minutes one hour wọ́n á di eh, táìmù wa lọ sí bíi eleven thirty lóru láti bíi nine oúnjẹ tí ó ti láti bíi nine tá a ti débẹ̀ ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ hmm, àṣẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ra pando yam ni <laughs> wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ra wa ìmọ̀ jàbí tí wọ́n náà lọ wọ́n lẹ́nu yẹn ti close wọ́n á pa ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ pè ńlé ọ̀kadà lẹ́nu yẹn gbé lọ. nígbà tí wọ́n wá gbé ògúnfe ọ̀hún dé sórí ah, ah, mo ní kí n ti bí ẹran bẹ̀rẹ̀ ni ọlọ́run lo yọ mí ṣíṣí tí mo ṣí báyìí oró ìpè bóyá. kí ló dé jágbójú nbẹ. jágbójú nbẹ. àṣàyìdì ní gbà yín lẹ́rẹ́ o nílé wo ni gbà yín lẹ́rẹ́ o ní òkú ẹran ní jẹ́bẹ̀sà. kéèyàn wò pé ah no hotel ìbò ṣe ga tó ìbò ṣe neat yìí oh, no no no no no this this must be a <laughs> very good hotel. Ah, oh, ọ àtúmọ̀ gbọ́kọ́ tó mọ̀ gbóyè mọ́ra èyí tọ́kọ́ tó hotel eh, kan tiẹ̀ wà tó fine àmọ́ ngbà tí mò ń fẹ́ jáde kúrò ńbẹ̀ mo á rí i pé wọ́n kóríṣiríṣi bíi súùtì bíi nǹkan kan mm. sórí tébù téèyàn á mú lórí tébù láti fi. kéèyàn kan la mm. mo rí àwọn mílìkì kan báyìí tó wà nù pépà kí n mọ̀ dàgbé bẹ́ẹ̀ mọ̀ ń ṣe advert mm, wọn èmi kan mò ń tèmi ni n bá fẹ́ jáde ní eleven thirty lẹ́nu yẹn bá sọ fún mi pé ṣé mi ò mú nǹkan kan ṣé mi ò mú nǹkan kan mo ní àmúnímú àwọn olówó mi sì kò tí wàá san mo ní kí ló dé ah, ó ní mílíkì tí mo <laughs> mú <laughs> ó ní one five ni ah. ó ní suit tí mo ní. <laughs> èló ni sachet. ó two fifty ni ah, mo ní wọn ò tí ì jáde nígbà náà mo ní jẹ̀bi twelve gan la close ó ní ẹ mo kàn padà wọlé ni mo gbé báàgì mi mo yà bọ́ sọ́dọ̀ <laughs> haúsá kan ti ń ta akẹ́lẹ́gbẹ̀ẹ́ kan mo ra pákẹ́ẹ̀tì <laughs> mo ra mo á da padà ní gbogbo ohun tí mo ná lọ́dà haúsá ẹ̀yọ́kò ní ilé two fifty ni. o tí ì di aago méjìlá àbọ̀ ní hòtẹ́ẹ̀lì kan wá máa kanlẹ̀kùn lẹ́ẹ̀ lórí pé ọ̀nkú ṣe máa stay over ni tó bá ti di eleven thirty twelve wàá ah. pè yàrá ẹ ni pé are you checking out or you are ah, staying. Oh, láyìnká o tí o tí lọ́jù sí hòtẹ́ẹ̀lì tí ò ní parking lot rí ah. tẹ́ fún mọ́ra yín gádígádí ẹ̀ mọ́kànlá ni wọ́n pè mí kí wọ́n tó mọ́tò park. tẹ́ bá tẹ̀ ṣì fún mọ́ra yín gádígádí wọ́n á sọ fún ẹ pé ọ̀dà wọn ní ọ̀dà compound lẹ́ẹ̀ máa lọ park sí. ìyẹn sì tún dà àní wọ́n sọ fún ọ pé ẹ̀ ń tẹ́ park sẹ́yìn ẹ̀yẹn ó máa jáde o ó máa jí jáde ni o kó má jẹ táìmù tẹ́ ẹ̀ ń sùn. ṣe máa mú kọ́kọ́rọ́ lẹ̀ mú ní ah, ah, ilé mú kọ́kọ́rọ́ lẹ̀ tó bá tó táìmù yẹn wá pè mí. o fún rẹ ní problem. n bò di four fifteen n bò di three thirty lóru mo gbọ́ kókókókó. gbọ́dọ̀ ni yẹn ń jí lọ. ọlọ́run ló mọ̀ bóyá ó gba sí ọ̀dẹ <laughs> ẹ bá pè mí pé kí n wá tún mọ́tò park mo park mo tún ni mo ṣe wọ́n ní ah Hmm. ẹ̀yin ẹni tẹ́ tún wà yẹn ìyẹn náà máa jí jáde o ṣé ẹ fi kọ́kọ́rọ́ lẹ̀ ọ̀dà ah, mo ti gbọ́ bá mo ní ẹ wá pè mí n bò di four exactly tún ẹni ti jáde sa mo tún tún páàkì ngbà yà ẹni tẹ́ tún wà mo ní ṣé nǹkan ṣé nǹkan mú yín ọ̀dà kọ́kọ́rọ́ rẹ̀ ìbá fi ah, láyé ká kí Hmm. wọ́n fi ha. ayọ̀ ń dà nìkíni iná méjì ti fọ́. irú ẹ̀ náà ṣẹlẹ̀ èmi àti èmi àti èmi àti àbúrò ẹ̀. wọ́n ní ọlọ́dẹ lọ́wọ́ èmi àti àbúrò ẹ̀ ah. tí mo forúkọ bò láṣìírí. báṣìírí kọ́ mi ṣe bẹ́ẹ̀ pa. laba ìdájí ni wọ́n fẹjọ́ sùn mí o wọ́n tún wá ń jà sí ẹrù ẹlẹ́rù. ọjà ọlọ́jà ọjà ọlọ́jà. Hmm. sórí sàdámọ̀ dápè olóyè ló lè yé máa yẹn gbé ọjà wa ọgbọ́jà wa hmm. ọjà kọ ọjà tèmi kọ ọgbọ́jà wa ọgbẹ́rù wa ọgbẹ́rù wa hmm. so mo wá rò pé ìyàwó ẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé kò súnlé hmm. ó wá jí kúrò ó fẹ́ padà lọ ó fẹ́ padà lọ so àbúrò rẹ tí mò ń sọ tí mò ń sọ bí ẹni tí bí ṣe ó kàn tọkọ sọ síbẹ̀ ni bó ṣe sílẹ̀kùn báyìí àbúrò wa kàn ó kàn wọlé ti ọjà ẹrù ẹlẹ́rù ẹrù ni. tó ti mọ ẹrù yẹn rí tẹ́lẹ̀ ni. ó wá dìjà láàrin wọn pé ìgbà tóun jí ẹrù ẹlẹ́rù jẹ tán ṣé kò yẹ kó pe òun kóun náà wá jẹ ńbẹ̀ <coughs> wọn wá jọ ń tì í síra wọn pé ẹ kìnnìkan kìnnìkan ah. kalẹ mọla eh, ọgá ayọdẹ eh, akurẹlẹ. Ah. tọ́lọ̀nba aráyè ló lè dáríjì o. Ah, ṣé mo ṣe ni. a ó ṣe. you remember the story wey i dey tell. Mm the time when we travel go lagos lagos eh, eh, i eh. i remember now you remember that man i remember you remember that handbag. man handbag handbag <laughs> ah, mo ní tẹ́ni yẹn bá padà sí tó wá ká ẹ mọ́ yàrá ọmọ ọlọ́mọ ó ní olè làwọn méjèèjì ó nítorí ó jí ọmọ ọlọ́mọ gbé wá ni òun náà wá jíjẹ sì máa wo àwọn attendant hotel yẹn àwọn hmm. àwọn eh, especially tó bá jọkùnrin nù wọn hmm. tí wọ́n bá ti gbé ọmọ wa bẹ́ẹ̀ hmm. wọ́n ní púpọ̀ nù wọn ló máa ń sọ pé àníkàbò òṣè wà ókè ni. Ah, ìlú kan wà tí mo fọkọ bò láṣìírí bá a ṣe check-in báyìí kò lè ju forty five minutes lọ ni wọ́n á kọlẹ̀kùn hello àlè sọ́tẹ̀ balẹ̀ dá sùn mo lóun <laughs> ti. ọkùnrin àwọn obìnrin Ah. yóò sùn ti. irọ́ ọkàn wa ni pé a lè sọ o. tẹ́ ẹ bá lè ok pé àwọn ah. supply o. ẹ pé handbag wà o. Ah. ẹ̀yin kẹ fún mi ní specification kí n sáré lọ kí n dé pápápá mo ní tí n bá lè dá sùn ní hàn èmi ì máa rí fáànù sójú. n bá pe saheed mo ní o bọ <laughs> mo ní o eh, ẹ mo ní mo ní hotel business yìí àfi kéèyàn máa fọpọlọ sí i torí èmi máa ń fẹ́ nǹkan tèmi létò létò létò kán ròyìn ẹ̀ bẹ́ẹ̀ kán bá bẹ́ẹ̀ à ṣáìdì ní ọ̀gá ẹ̀yin lẹ́ ń fúnra yín ní wàhálà. ẹnìkan bèrè lọ́wọ́ mi ó ní iye obì oníṣó ti dóòtẹ́ tó ti rún lérí. tó ti rún lé wọn ah. yàrá tán bá sùn tipẹ́tipẹ́ eh, tipẹ́tipẹ́ yàrá tán gbà tipẹ́tipẹ́. Ah, ah, tó bá ti wọ bẹ̀ báyìí ni wọ́n ti ní ẹ dúró a fẹ́ clean ẹ̀. Eh, tán bá tiẹ̀ ti clean ẹ̀ tán. yóò sì tó lé. tó bá gun orí bẹ́ẹ̀dì yẹn Hmm. Saheed bá ní mi tiẹ̀ wà tẹ́ pé wọ́n ń gbọ́n jàǹkárí wọ̀ Saheed wá ní eh, ẹ̀yin lẹ fúnra yín ní problem kí ni kílódé tí mo fúnra mi ó ní à ah, kò kò kò létò yẹn ọjà tó já jù ń sìn ní one hour two hours one hour ah. Ah. bí mo ní bí bá wò ó ní à ó ní tẹ́ bá fẹ́ kéèyàn rere gidigidigidi lórí hmm. òtẹ́ ó ní wọ́n máa ń tò ní. ó wá fi abọ́ ó wá fi ṣe mi ìfẹ́ pẹ̀tàn ni ó wá fi eh. abọ́ ṣe àkàwé pé à téèyàn bá dé abọ́ pé èèyàn ó mọ tòní pé kí n bí mòpó <laughs> mo ní mòpó gbọ́ mòpó ní olúwa mi bó ṣe rí ló ṣe sọ. <laughs> kí la rò débẹ̀ náà. kò tiẹ̀ wá yé mi. ẹ̀kúrọ̀lẹ̀ báyìí káyọ̀ lọ dá gbogbo kínní lẹ́nu. sọ́dà sọ́rí onílẹ̀kùlẹ̀ o ìrọ̀nà ẹ̀ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tì nítorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ìbáyín èèyàn tó ń ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tá a fi dá ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tí ẹni ni omi tó ti ń jó mọ́ lọ́wọ́ jẹjẹrẹ ẹ tẹwọ́ ìbà tó èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ́ o ire òní kójọ máa wò wálé wọ àtàtà ọláyínká ifẹ̀lẹ̀ ńlọ ọkọ̀ tèmi ìlú jùmọ̀ká ti gbọ́ ayé ń pè lẹ́nìkan ṣèjàgùn làbí tí ń paralé bí erin paragun dira ètò bí ẹni lọ́wọ́ la kàdìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgán mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé àmọ́ bàbá tíṣà ọmọ ìyó lóbì mo kì í pẹ́ kúrò lẹ́ o let's talk hmm. about it rẹ ọlọ́run ògo ni forúkọ rẹ kò sígbà tí n bá láǹfààní àti lahùn sórí ẹ̀rọ agbágbé hmm àdìsá àṣemí hmm. bíi ọpẹ bọpẹ ni láyínká àṣebí hmm. ká máa gbára dálẹ̀ níwájú ọlọ́run bíi ká máa yí níwájú ọlọ́run orí pé oore tó ṣe kò lákàwé kò lákàwé o ẹni bá lọ́lọ́run ò ṣe oore fún ah, o ń tọ̀hún ò lárò ni bẹ́ẹ̀ nìkan bá sì ní kò sí ọlọ́run ẹ mọ iye hmm. ń tọ̀hún lẹ́nu mọ́ ẹ mọ béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé kìí ṣe pé ó yọ níbi túùn tó forí na táìsì ẹ mọ béèrè pé ṣé kìí ṣe pé ó jábọ́ lórí ọ̀kadà ńgbà míì tó forí na ọ̀dà torí pé aṣiwèrè nìkan ni ó sọ pé ọlọ́run ò sí agbára tá a fi ń jí ta fi ń sùn gan pàpà ó wà lára ní téèyàn fi mọ̀ pọ́ lóhun dùnmọ́ rè ńbẹ ìgbà tá a gorí bẹ́ẹ̀dì la rántí láyínká ìgbà tó ń gbé èèyàn lọ kò sẹ́ni tó mọ̀ mm, bẹ́ẹ̀ kẹ̀lẹ́rẹ́ iyejú àwa tá a tún jí padà sáyé tá a bá sùn èèyàn mélòó lè sọ ilẹ̀ òní ó mọ mm. báwọn kan bẹ́ẹ̀ ni kò sì tún ní ṣùgbọ́n àwọn kan hmm. náà láyé àbá hmm. tún béèrè lọ́wọ́ olódùmarè alóhùn lóhùn jẹ́ mọ́ yàtsá o bó ṣe wù ní sọlá bó ṣe wù òun lòun ṣe fáìlì àwọn kan close lọ́wọ́ fáìlì àwọn kan sì close kí lè tó tó ṣú àbá hmm. tún béèrè lọ́wọ́ ọlọ́run àní tó wù òun lòun ṣe ó dà bó ló ṣe ń fẹ̀gbọ́n sílẹ̀ ńgbà míì tá ní àárín lòun ti mọ́mọ tí wọ́n mọ̀ pè ní dáúdù bó ló ṣe ń fẹ̀gbọ́n sílẹ̀ ńgbà míì tá ní àbígbẹ̀yìn ni wọ́n padà máa lò ní ilé bó ló ṣe ń fọkùnrin sílẹ̀ tó yẹ kán máa wò lókè tó ní obìnrin lòun fẹ́ lò alóbìnrin ọ̀hún náà ni bí ẹ̀sà fa ẹ̀sà lọ́sàn fa hmm. <laughs> lásán ni o torí pé ní tí ó ṣe kò fi hàn nìkan kan àwọn tí wọ́n mọ Olódùmarè kì dáadáa hmm. àwọn ni wọ́n ń pè ní aríran jùrán lọ hmm. torí pé gbogbo ọ̀run tí wòlíì rí díẹ̀ náà ni wọ́n bá díẹ̀ ló fi hàn wọ́n máìlì bíi mọ́ẹ̀ẹ́dógún bíi mọ́kànlélógún mm. máìlì bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mm. olódùmarè ti kọjá abẹ kó tó di pé èèyàn tó fi ràn hàn gan ríran gan fúnra rẹ̀ omi mm. bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé lọ ṣe ìsìára náà n tó wù ní òpadà àfihàn àfààní ìsìára ọlọ́run ó mọ̀ tóbi o n tó fi ń jọ́ lọ́run tí òye èèyàn yìí ni mo fi kó bẹ̀rẹ̀ fún ọ nígbà míì alọ́mọ tálákà lòún fẹ́ lò hmm. anínú ẹ̀rọ̀fọ̀ lòún sì ti mu eh. ìgbà míì sì ní alọ́mọ alágbe lòún fẹ́ lò alórí àkìtàn lòún sì ti yọ anilórí àkìtàn lòún ti ní kójókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá mhm. wọn pàṣẹ mhm. bí kìtútù àti gbígbẹ bá jọ wà nínú igbó hmm. naturally igi gbígbẹ lọkàn máa ń wà ńbẹ̀ pé kò mm. ní pẹ́ ṣubú mm. lọ́dọ̀ àwọn èèyàn wọn ni ẹ mọ̀ fáìlì àkẹ́yìn o mm. torí tó bá ti wó lulẹ̀ á là á dáná ni àmọ́ tó lódùmarè bá lóun fẹ́ ṣiṣẹ́ a ní kí igi gbígbẹ wọn ó sì dúró ẹgbẹ̀rún ọdún lónìí kọ́ máa ti wo àmọ́ igi tútù tẹ fọkàn sí pé yọ pẹ́ kánrin kése òun a ní kí ìyún ọ balẹ̀ gbìyì késo rẹ̀ ó sì wọ́ dànù a ní kí gbogbo ewé rẹ̀ ó ṣègbè mm-hmm. a ní kẹ́ wà là dáná a jẹ́ pé ẹ mọ̀ fi igi tútù dáná níwájú igi gbígbẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ fẹ́ ṣe kò sẹ́ni tí mo sì ọba múlẹ̀dà múlẹ̀dà ní ọ́ nítorí bá ló fi èèyàn dà náà lọ́padà wá dà wọ́n ló mọ níta dà kó tó di pò dá wa ọmọ gbàtà dantá fẹ́ dà láyé ọmọ mm. bí a ti dantá fẹ́ dà ọmọ mm. yogun tájà ká tó dantá fẹ́ dà láyé òwa mo yejú àwọn èèyàn tí ó ṣí ọ̀nà fún wa ká dantá mm. fẹ́ dà láyé àtàwọn èèyàn tí ó gbégiri náà pé ká mọ̀ fẹ́ dà láyé mọ̀ ní fọ́kọ̀ rẹ̀ àìkú ni ọ́ tó lè kú àìsá ni ọ́ tó lè sá o tí o pinyinkin o sì dípẹ́ta o mm-hmm. dìbàjẹ́ mm. àtagbára ayé àtagbára ọ̀run ní bẹ ní ìkẹ́ àwọn nìkan ṣoṣo mm. aṣèyówù ni ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí wọlá wí mọ̀ yẹ wọn a sọ̀rọ̀ má yẹ adákẹ́dájọ́ ni ọ́ mm. dání mọ́ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàìsùnmọ́sùn lọ wọlọ tẹ́rẹrẹ kárí ayé àwa àkìkì tán mm. àwa àwa tán mm. àrí ìrí tán mm. àmọ̀mọ̀ tán ìwọ gangan làpè dáhùn ìwọ ni wọ́n ń pè ní àpèrire bàbá tó ń já pèrire kàn ń bọ́ jorúkọ ni bẹ́ẹ̀ ni àpè a ní òjẹ́ tó bá jẹ tán ó jẹ́ jewé àtebò lọ àìdè rẹ̀ níjàyà tó bá dé tán ìkàyà ní ọ ìwọ lọ bá ṣoore kàyàn láyà afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni á dúró ti ni nígbà alẹ́ bá rọ́ á sì fẹ̀yìn pọ̀n yẹn nígbà tílẹ̀ bá pò yìí kótọ́kótọ́ lajẹ́ ayé ńlá mi àmọ́ ó kù ó kù ní bọ́n ti wo lódùmarè àwọn kérúbù hmm. ìwọ ló jókòó lórí òbílẹ̀ ayé ayé sì ń ta gbọ̀ngbọ̀n níwájú rẹ̀ gbogbo ayé sì dàbí ẹlẹ́gà níwájú oh, ọlọ́run olódùmarè tó bá lóhun dé ó dé tó bá sì lóhun ò dé kò dé ọba tí ò ṣe é bùṣọ kò sẹ́ni tó rójú ẹ rí àmọ́ gbogbo ayé ló rójú ẹ ojoojúmọ́ la sì ń wá ojú ẹ káyé wa ó lè bá a lójútu n tó fi ò lè yé èèyàn rárá ọlọ́run ni ó kì í ṣe èèyàn kì í parọ́ pàápàá ah. ebi rúpẹ̀ lásán ni tó nǹkan ṣe mm. lẹ́nìyàn mm. ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ abájọ tó kun fi mm. rí ọ tó sátijọ́dá ni rí ọ tó padà sẹ́yìn tó kè ńlá láǹfò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè gbogbo agbára yé àtọ̀run ń bẹ ní ìkẹ́ àwọn nìkan ṣoṣo ọ̀bánirin kí àwòtán ní ọ̀báni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá amalik ni ọ akudus ni ọ asalam ni ọ amumi ni ọ mm. amuyami ni ọ arujaba arukoha arugafa ni ọba tí ń forí jẹ̀dá sọ oh olùjàlá aliwali kram wọ́n ń pè ọ ní jehova ọba tó tó tán ó tó jàrá rẹ̀ gbé mm. ẹkùn ta gìrìgbéra ẹ̀ níjà aṣáájú ogun lálo mm. akẹ́yìn ogun lábọ̀ láyínká wọ́n ń pè lẹ́lẹ́bùrú kẹ́ bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú ọ sí ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó lásìkò kẹ́kẹ́ tóbi. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Oo Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wòtẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá a bá ń ṣayẹyẹ tá a bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé èrò máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources. tá a ṣe sí sika building ti ń bẹ̀ lásunlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth makola ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà top success tá a ṣe sí building makola ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rì mọ́ àfàìrajà lọ́ọ̀ náà wàá jàǹfààní rè ìfà tí ń lọ lọ́wọ́lọ́wọ́. ọ̀sán àti mà top success láfúnni lẹ́bùn máa wo bẹ̀. ó yá nílé iṣẹ́ top success. tá a ṣe sí sí car care building. asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn. olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn. wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank òpópónà ring road challenge ìbàdàn. àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn. tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn. zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsuccess.ng. ó ń bọ̀ ó ń bọ̀ ó ń ta ní kọ̀lẹ́ndà ó ń bọ̀ nílùú Ìbàdàn ó ń sọjí agbára ńlá ó ń sọjí bọ́ńkè ẹ jáde wá o gbàlá wà níbẹ̀ ó ń sọjí ìwòsàn ìṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. ọmọ mi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbóngbòtìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ni mò ń pè rí o ìyẹn Daniel kọ̀lẹ́ndà nǹkan lá lọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní thursday ọjọ́ kọkànlá títí di sunday ọjọ́ kẹrìnlá november twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church ìbàdàn ni yóò ti wáyé nígbà tí ìpàdé iná mímọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà thursday sísá ọ̀dẹ lè yí ògo ọlọ́run fẹ́rìn nílùú ìbàdàn nínú ajíire daniel kọ̀lẹ́ndà gbogbo ènìyàn ó yá o jésù lolúwa. A new big event center in the city of Ibadan is here. New View Event Center. Our event center is affordable and equipped with exquisite amenities. bẹ́ẹ̀ni gbogbo èèyàn ló ń fẹ́ kí ojú ayẹyẹ wọn láàmìlaka tí ó sì di ohun má lè gbàgbé pàápàá jùlọ ibi ayẹyẹ òun gbọ́dọ̀ lè pèsè ohun ìgbádùn fún àwọn àlejò wọn. Our facilities include banquet halls, hotel rooms, standard LED screen, gold VIP and Chivari chairs, Stay parking space, decorated photo booth, free Wi-Fi and many more. bákan náà la ní ẹ̀rọ amúnáwá ńlá méjì ẹ̀rọ ẹ wo ìròyìn àfojúbà. new view event centre is located at plot five and six akilapa estate along all saints college road at gbofieti off jericho extension ibadan. for more information call zero eight zero seven six six six six five five seven. new view event centre make it a moment to remember. Moment to remember children teach them well. Does your ward's academic performance bother you, or are you looking for a top notch school for your ward? Search no more. Register your child today at White County Prep and Upper Schools for standard and quality education. Our environment is serene and our teachers dedicated. We offer baby nest, preschool, elementary, and upper schools, after school homework hub, weekend sports and music classes, additional languages including French, German, and Spanish. Our curriculum is Nigerian and British. Fún àwọn ọmọ rẹ yọrantí, gbogbo èlò White County Prep and Upper Schools ló ti ìgbàlódé àyíká wa máa jẹ́ kí ìwé wọn ọmọ láti kà tètè wá fi orúkọ ọmọ rẹ sílẹ̀ ní White County Prep and Upper Schools a wà ní number one Adémọ́lá Ọládẹ́yìndé close opposite DSTV Onírèké GRA Ìbàdàn email whitecountyprepandupperschools at gmail.com or call zero eight zero two three three five four four one five or zero eight zero three three hundred two five one four White County Prep and Upper Schools faith trust wisdom. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ̀yin ẹ ṣáà ní sùn. mo fẹ́ try láti share program yìí ni. ah program tí èèyàn gbọ́dọ̀ máa gbọ́ hmm. Hmm, èèyàn gbọ́dọ̀ ẹ dìde ẹ lọ jókòó síbẹ̀ ẹ lọ jókòó síbẹ̀. ṣe rí ìgbà míì wà tó jẹ́ pé tá a bá ń ṣètò àwọn kan máa gbọ́ program yẹn wọ́n máa fọkàn sí pé bóyá ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ni àbí bóyá ìgbà náà lẹ́lòmíì ti ń pè lẹ́hùn o bóyá wọ́n máa ń kúkú sítórì ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn kàn gbọ̀ngbọ̀n ni ò lè fẹ́ wá sórí rédíò kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ wá sórí rédíò àwọn kan wà tó jẹ́ pé wọ́n á sọ fún wa wọ́n á wá ní ká pẹ́ sọ. So pé àmọ́ ká kàn so ojú abẹ ní kó káwọn èèyàn ṣàlè bun àwọn ní ìmọ̀ràn káwọn lè fi mọ táwọn fi ṣòde wọn láìva wọn kán lè move on àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọ́n ní àwọn fẹ́ wá àwọn fẹ́ sọ̀rọ̀ um, tẹ́ bá ń gbọ́ afúngbà àkọ́kọ́ uh, pardon amana examine ìtàn Olúṣẹ́gun Bámidélé and my my colleague my boss is um, Yinka Ayefele sọ bí ẹ pé ọlá English ọlá Yinka Ayefele ọlá Yinka <laughs> ọlá Yinka ọjọ́ kan á wa wá surprise yín á dẹ̀ ṣe program in English honestly. èmi àti ẹ̀kọ́. gbogbo ọ̀nà la máa gbà láti fi rí i pé ẹni tí ọ̀rọ̀ yìí kàn gangan gangan a ní júwe ẹ̀ ṣùgbọ́n ẹnìkan wà ní kòríta kò yé mi mọ́ tó sì ń du ẹ̀mí ara ẹ̀. ó ń du ẹ̀mí ara ẹ̀. ó nítorí ẹ̀mí yẹn gan ló ń ṣe kí gbàjarè wá pé hmm. òun ò gbọdọ̀ kú báyìí. ẹni tó bá wọn ó ní orí ọ̀rọ̀ yìí náà ni bàbá òun jásẹ̀ sí. wọ́n ní mọ́mí àwọn náà sì wá. wọ́n gbé nǹkan wọ́n gbé jòǹgbò lọ. wọ́n fara àwa wá béèrè pé bó o ní àwa. àwa sèfù báyìí. wọn á bọ ọlọ́run ó dájú lórí ẹ̀mí. bọ́ ọlọ́run omi àtagbára hmm. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ọlọ́run ó ṣàánú wa ìrìn àjò tá a fẹ́ rìn lé ní àwọn tó bá gbọ́ wa já sọ fún un pé àwọn tó bá gbọ́ wa lánàá lábẹ́ òkúta. tá a fi máa ń sọ pé ọ̀rọ̀ jọra wọn rèé o n ti hmm. woman tó wá sí abẹ́kúta jọ ṣètò lábẹ́kúta lánàá. ó yàtọ̀ gédégédé sẹ́lẹ̀ yìí o. ọ̀tọ̀ ni ti ẹni tàná ẹni tàná ló bí eléyìí ẹni tàná náà fẹ́ ìyàwó pásítọ̀ ni àwọn náà hmm. à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ ń bẹ̀ eh. ẹ̀bùn tẹ́ ẹ gbà ti wà nílẹ̀ unique fabrics ti kó aṣọ yín dé o àti apes fabrics apes fabrics gbàgìrì làwọn méjèèjì wà léèsì wọn sílẹ̀ àwọn kan ta léèsì àwọn kan ta àǹkárá àǹkárá unique ló làǹkárá hmm. apex ló ní kíni. apex ló ní léèsì àbí. zero eight zero three two three two one zero five nine hmm. lójú òpó tó wọ bí ìkejì ní zero eight zero seven seven seven seven one zero five nine ìkẹta plus two three four zero eight zero nine two two two one zero five nine. ní ìjọkíjọ tàbá fẹ́ ṣe program in english ká rántí pé kọ́mọlá fẹ́ láyà lọ́wọ́. a ebo ebo a ó igi lango èbó ló fẹ́ ké sí yẹn a bọ́bọ́ yẹn ti gbóyìnbó jù kí ló dé. ibi tí kọ́mọlá fẹ́ gbóyìnbó dé òyìnbó gan mọ̀ pọ̀ gbọ́n. hello. hello. ẹ kúrò lẹ́sà. orúkọ yín lọ sí ń adékọ̀yà lájùmọ̀kẹ́ látàpáta. Mm-hmm. ẹ máa bọ̀ wá gba ilé ìsọ̀pá márùn-ún látọwọ́ Apex Fabric. Ah, kíákíá ni. ẹ jẹ́ sà. hello. hello. ẹ ra o. orúkọ mi ni adeleke fawaz láti lálùpọ̀. láti lálùpọ̀. ẹ máa bọ̀ wá wá ah, lálùpọ̀ jìnnà díẹ̀ ẹ wá gba ilé ìsọ̀pá márùn-ún hello. hello ẹ káàsán. ẹ rà o. Ah, Mr. Victor Nwokolo ló ń sọ̀rọ̀. Victor Nwokolo. yes. láti bo. láti ológun ẹrú. ẹ máa bọ̀ wá gbàǹkárà ọ̀pẹ mẹ́fà látọwọ́ Unique Fabrics. ẹ ṣe o. hello. hello. hello. ẹ rà o. olúrẹ̀mí Adékúnlé láti olú lọ́yọ̀. Olúrẹ̀mí Adékúnlé. láti olú lọ́yọ̀. ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti Unique Fabrics. hello. hello. akéwédolú first stop láti òkè bọ́lá. ẹ máa bọ̀ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti adéolú kílẹ̀ yìí. Akérédolú Festus. Ankara ọ̀pá mẹ́fà ń dúró dé yìí ní fresh. Ankara ni wọ́n ní kẹta. hello. hello. hello adébánjọ oyíndà láti fẹ́lẹ́lẹ̀. adébánjọ oyíndà láti fẹ́lẹ́lẹ̀ ẹ wá gba ankara ọ̀pá mẹ́fà unique fabrics ló ní ká fún yín. hello. orúkọ yín. hello. ẹ sọ̀rọ̀. hello. hello. hello. orúkọ yín. aliamin ọlátẹjú. ẹ. aliamin ọlátẹjú láti. alamin ọlátẹjú láti. amúlòkó ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún láti Apex Fabrics. hello. Mm, ẹ bá kúrò lẹ́gbẹ̀ẹ́ tí fi ń gbọ́ wa. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò mi. hello. hello. hello sir. Mm. orúkọ yín bọ̀lá tí ń pè. ọláyínká ògúndáre ló ń pè látòkè bọ́lá. ọláyínká ògúndáre látòkè dọ́là. ẹ wá gba unique fabrics ah, sorry ẹ wá gba ankara ọkọ afẹ́fà láti unique fabrics. ọmọ gbé sọ́ọ̀bù ní sọ́ọ̀bù lọ. hello. hello. hello afọlábí ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ láti fẹ́lẹ́lẹ̀. afọlábí ọpẹ́yẹmí léèsì ọ̀pá márùn-ún láti apes fabrics. ẹ ṣe é jọba. hello. mo ti gbé o ẹ̀yin lẹ sọ̀rọ̀ o ẹ má bínú. hello. ẹ kúrọ̀lẹ́ o. hello. ẹ kúrọ̀lẹ́ sáà ẹ kú mm. ètò. yes sir. orúkọ yín ọláwọlá adéwálé ni o. kí lẹ pè é. ọláìtàn adéwálé. ọláìtàn adéwálé. ọláìwọlá ọláìwọlá. ọláìwọlá ok. adéwálé. láti ibo lẹ ti ń pè. láti mọ́níyà. Um, ah, mọ́níyà ẹ wá gba ilé ìsọ̀pá márùn-ún láti apes fabrics. lọ́dọ̀ la ọ̀tà. Mm, ọ̀la náà ni ẹ bá wọn ní kí n ti béèrè tí n bá débẹ̀. ẹ béèrè ẹwà èdè. ẹ bá ti dé béèrè ẹwà èdè. Mm, orúkọ yín ti wà ń bẹ̀. hello. hello orúkọ yín ọláyínká esther látọjọ bẹ́ẹ̀. Hmm. Eh, eh, ọkọ àǹkárá ọ̀pá mẹ́fà láàfún yín láti unique fabrics. ẹ ṣeun. Eh, ibi tá à ń lọ jìnnà díẹ̀ ẹ jẹ́ ká dàdúró mbẹ̀ ká ẹ ká fi àsìkò yìí sọ fún yín wípé bá a ṣe ń súnmọ́ dún tọdún súnmọ́ wa Fresh FM fi ààyè ẹ̀ lẹ̀ báyìí láti dùn àwọn èèyàn nínú fún àwọn ẹ̀bùn tẹ́ ẹ máa fún wa fún ọdún a fẹ́ fún wa ní ẹ̀bùn ká fún àwọn èèyàn fún ọdún ká pin lórí ètò yìí. Hmm, tàbá ti ń bọ́ sí november. ẹ pè sanjọ́ ògùntóyè ẹwà èdè sórí zero eight one seven two nine one three three five zero. ọ̀rẹ́ o. <laughs> ẹ kájà lójú ọjà. okay. <laughs> Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. <laughs> Why are you dancing this early morning? What is the occasion? It is Food Court's 39th anniversary. Ego choke choke Otuma loud gun. Party on tete, on tete. Jamisi ọ̀rẹ́. Spend 8,000 naira and get 1,000 naira free meal voucher. You can get this and many more exciting offers from all Food Court outlets in Ibadan. Buy two t-shirts, get one free. Coca-Cola 1 liter, 160 naira. Ovaltine refill 400 gram, 970 naira. or fruit drink 500 mil, 100 naira naira. Mini me pasta macaroni 475 grams 240 naira. Get this and many more exciting offers from all food co outlets in Ibadan. Promo runs from October 29th to November 7, 2021. Offer valid while stock lasts. Terms and conditions apply. ọlọ́run wòlíì àlùkò ti ṣe tán seven seven seven sunday méje tuesday méje àti friday méje ohun gbogbo tó ti dòkú máa dìde lórúkọ jésù. revive us again. Adua òyá ní CAC power of his voice ministry international. Ilé àánú. Fún Sunday méje, Tuesday méje pẹ̀lú Friday méje. Láti Sunday thirty first of October di Sunday twelve December. Tuesday November second di Tuesday fourteen December. Pẹ̀lú ìṣòro bẹ̀ láti Friday fifth November di Friday seventeen. Sọ̀wájú lẹ́ẹ̀kan sí i. Ohun gbogbo tó ti dòkú lẹ́rìn àti lára. Ọlọ́run ṣe tó fẹ́ sọ gbogbo ẹ̀jì lọ́jọ́ Sunday mẹ́sàn-án àárọ̀ tó bá di Tuesday six thirty nídàájọ́. méjì ni o. ìṣòro ní lọ́jọ́ friday rẹ̀ láago méjìlá. ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run ló máa pẹ̀lú pásítọ̀ john. amọ̀nìyàn olúwa tó wojú nígbà tí pásítọ̀ and prophet samuel adébáyọ̀ àlùkò. gbangba gbogbo èèyàn lálejò láti new garage tàbí oríta challenge. ẹ sọ fún ọlọ́kadà pé csc lẹ́hànú bàbá àlùkò tó wà ní liberty academy road. ọdún anẹlẹ́wì oríta challenge lẹ́ ń lọ. Everybody wants a big deal, but ask yourself, what is a big deal? How big must a big deal be to qualify as a big deal? Ladies and gentlemen, something big is coming, and it starts on the 5th of November, 2021. Wait for it. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Mm-hmm. ẹni yín ò ní sọnù o àní ràrìn fẹsẹ̀ sí jàǹbá ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. a ti ń súnmọ́ ọdún ọdún ń súnmọ́ wa. oṣù bàbà bàbà báyé kọ́lọ̀ ń kó wa yọ̀ ń bẹ̀ ni o. Hmm. medical social worker kan láti ilé ìwòsàn adéọ̀yọ́ ní ring road wọ́n fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí wa pé wọ́n gbé ẹnìkan wá sọ́dọ̀ àwọn láti. So on the sixteenth of um, October ẹnìyẹn kò jàǹbá ọkọ̀ ni lọ́nà Adébáyọ̀ lọ́nà Adébáyọ̀ ọ̀nà Adébáyọ̀ di ayùn rẹ̀ bí ìgbà téèyàn bá ń lọ Ìjẹ̀bú Òde mm. wọ́n ní òǹtọ̀hún pupa wọ́n ní àgbàlagbà sí ni wọ́n wọ́n ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó lè bọ́ pé ní kómà ni wọ́n ti wọ́n mí ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n díjú sí gbígbé yẹn ń sùn ní láti gbà yẹn títí di bá a ṣe ń sọ̀rọ̀ wọn ò sì mèèyàn wọn. wọn à mèèyàn wọn kankan ẹ n ta fẹ́ ṣe ni wípé a fi fọ́tò wọn sórí Facebook Fresh FM hmm. ẹ lọ wo Facebook Fresh FM Ìbàdàn. ọ̀nà Adébáyọ̀ ìdí ayàn rẹ̀ ni wọ́n ti gbé wọn. tí èèyàn yín bá. gba ibẹ̀ bóyá ó sọ pé òun lọ Jẹ̀bú òde. tí ò dé Jẹ̀bú tí ò hmm. sì padà sí Ìbàdàn wọ́n pupa wọ́n nírùngbọ̀n díẹ̀ wọ́n pupa wọ́n nírùngbọ̀n wọ́n ti dàgbà wọ́n ti dàgbà díẹ̀ wọ́n ti kọjá ọmọ àádọ́ta ọdún ah, sókè. wọ́n lè má tó bẹ́ẹ̀ o wọ́n lè má tó bẹ́ẹ̀ o. wọ́n láṣọ tí wọ́n wọ̀ kúrò nílé nígbà tí àwọn ọ̀rẹ́ èèyàn lára wọn fún èèyàn wá sọ́dọ̀ wọn ni wọ́n bọ́ aṣọ yẹn kúrò lára wọn tí wọ́n wọ aṣọ míì fún wọn àmọ́ àǹkárá ni wọ́n wọ̀ kúrò nílé. Ankara ni wọ́n lò ẹ wọ́n wọ́n waṣọ míì fún wọn ni wọ́n waṣọ míì fún wọn ni. ṣùgbọ́n wọ́n sì ń mí wọ́n kàn wà ní kómà ni hmm. káwọn èèyàn wọn kàn lè mọ̀ yìí pé. pé wọ́n lè ti wá wọn wá wọn wá wọn wá wọn. wọ́n sì ń mí hmm. ní tó bá sì tọ́ tó yẹ láti ṣe mọ̀lẹ́bí á lè tètè pa kítí mọ́lẹ̀ mm. kí wọ́n ṣe lórí ẹ̀ eh, ẹni yín ò ní sọnù o èèyàn yín ò ní sọnù. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ sọ. bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ sọ.

lẹ́ran sùn inú fẹ́ lẹ́ran. arìn nílẹ̀ inú fẹ́ lẹ́sìn o ayé táwa yí ogún yìí ṣáà dáa ọlọ́run dára ó kàn dáa sí wa ìròyìn ayọ̀ kan tẹ̀ wá lọ́wọ́ bọ̀ ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé. o ò tí hmm. hmm. so kó bá mi wá nǹkan tí mo máa ń mu yẹn. kí lẹ máa ń mu ẹ̀gbọ́n. àá ó ti mọ́. <laughs> ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹ dàbí malam tí <laughs> ó rí àwọn sisi kan tó ń lọ wájú tó ní wo jọ make sure parí ra kí n tó padà. ìyẹn rò pé ẹ̀ṣẹ̀ lóòótọ́ ni. ìyẹn rò pé ẹ̀ṣẹ̀ dé <laughs> lẹ́nìkan lọ́wọ́ ọ̀nkú ẹ̀jọ́ ẹ wá ẹ ronú nǹkan tá a lè jọ ṣe papọ̀ kí n tó padà. ṣé o mọ̀ pé tí malam bá ti ń sọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ńgbà tá a wà lórí íńtá